Peter Obi ti lahùn o ó ní òun ṣetán láti ṣe igbákejì ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà tóun bá rí aṣáájú tó kájú ẹ̀ adíje dupò ààrẹ tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú labour tó tún ti fìgbà kan rí ṣe gómìnà ìpínlẹ̀ anambra ti fi èrò ọkàn rẹ̀ hàn lórí ọ̀rọ̀ ipò ààrẹ tó ti ń jìjàdù fún peter obi ní kì í ṣe dandan rárá o kóun jẹ ààrẹ ṣùgbọ́n tóun bá rí ẹni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó sì kájú ẹ̀ pàtàkì jùlọ ibẹ̀ ni pé táwọn bá jọ ní èròǹgbà kan náà láti mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè nàìjíríà nínú ètò ìdìbò ọdún 2027 ó ní òun ṣetán láti ṣe igbákejì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òbí sọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn nígbà tí wọ́n bi léèrè pé ṣé ó ṣeé ṣe kó díje dupò gẹ́gẹ́ bí igbákejì lábẹ́ ẹlòmíì òbí ní òun kò ṣe wàdùwàdù fún ipò ààrẹ rárá o torí ọ̀pọ̀ wà tí wọ́n dára ju òun lọ tóun bá rí irú ènìyàn bẹ́ẹ̀ òun yóò gbà láti ṣe igbákejì kí àṣeyọrí orílẹ̀-èdè nàìjíríà ṣàtìdájú ni. bákan náà ni peter obi tún fìdí ẹ̀ múlẹ̀ pé ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú labour lòun ń ṣe bó tilẹ̀ jẹ́ wípé ìgbìmọ̀ aṣiṣẹ́ kiri ẹgbẹ́ òṣèlú labour ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí rẹ̀ àti àwọn ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ òṣèlú labour tó fi mọ́ aisha yesufu àti olùṣọ́ àgùntàn ìtura ìgbódalò lórí ẹ̀sùn pé wọ́n owó ìpolongo ìbò ọdún 2023 báṣubàṣu bẹ́ẹ̀ ni owó náà kò dín ní bílíọ̀nù méjìlá náírà àti mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún dọ́là lọ́tọ̀ọ̀tọ̀ ẹ lọ ka ìròyìn yìí síwájú sí nínú ìwé ìròyìn The Matrix nípa dídarapọ̀ kẹ́ẹ̀sì tẹ̀lé wa lórí Facebook Instagram TikTok YouTube àti X àdúrà mọ́mi balógun ló ṣòǹgbù fọ ìròyìn yìí Ẹniọlá Sálíù lórúkọ mi